háà ah, kí ló ń ṣẹlẹ lẹẹrin dàmọlà ọlátúnjì àti bukola arugba mo lérò pé ẹ ṣì rántí àwọn kọpù méjèèjì yìí tó jẹ wípé àwọn méjèèjì wọn jà ní ẹẹrin kan ṣùgbọn báyìí o ó sì nǹkan tí ó ń ṣẹlẹ lẹẹrin àwọn méjèèjì a kò mọ nǹkan tí ò ń ṣẹlẹ o ṣùgbọn bí ẹ ṣe ń bá wa ká lọ a máa tú pẹpẹ dé ìsàlẹ̀ ọ̀rọ̀ a máa tú gbogbo nǹkan tí ó wà nídìí níùsì yìí a máa tú gbogbo rẹ̀ fún yín ṣùgbọ́n o kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí wọn o Bùkọ́lá Arugba àti Dàmọ́lá Ọlátúnjí háà yìí kò yé wa mọ́ ọ̀rọ̀ yìí ó tojú sú wa báyìí o ọ̀rọ̀ yìí ó ti di rògbòdìyàn lẹ́ẹ̀rin àwọn méjèèjì ṣùgbọ́n o ẹ máa bá wa ká lọ ká lè fún yín ní kókó ìdí ìròyìn náà ẹ wá nǹkan fìdílé ká lè tú pẹpẹ dé ìsàlẹ̀ ọ̀rọ̀ fún yín lónìí tó bá jẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wo ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú déédéé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Dàmọ́lá Ọlátúnjí àti ìyàwó rẹ̀ tí gbogbo mọ̀ sí Bùkọ́lá àrògbà wọn ti parí ìjà wọn o wọn ti sọ wípé o wọn ní kò síjà mọ́ kò sógun mọ́ lẹ́ẹ̀rin àwọn méjèèjì níbi tí wọn ti pàdé níbẹ̀ ni wọn ti parí ìjà wọn o níbẹ̀ ni wọn ti rí wípé wọn ya píkíọ̀ papọ̀ wọn sì ń sọ wípé o wọn ní kò síjà lẹ́ẹ̀rin àwọn méjèèjì mọ́ wọ́n fi ẹnu ko ara wọn lẹ́nu nínú píkṣọ̀ náà. ìròyìn tí ó ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́ni ni wípé àwọn méjèèjì wọ́n ti padà sẹ́tù ìjà tó wà lẹ́rìn wọn ẹ ṣáà mọ̀ wípé àwọn méjèèjì ọdún mẹ́jọ gbáko ni wọ́n fi fẹ́ ara wọn àti wípé òun wọ́n tún bí ọmọ fún ara wọn òun tún bí fúnra wọn ẹ ṣàrí pé ìjà ò ṣeé jà mọ́ hmm. kí lẹ lérò ìjẹ lérò pé ó yẹ kí wọ́n parí ìjà yìí tàbí kò yẹ kí wọ́n ti parí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ìròyìn ní ṣókí tẹ àmúwá fún yín rèé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button yín rí lójú gbogbo ọmọ rèé ó tún dọjọ́ mi ọjọ́ rèé ó dìgbà.